أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته عن سقيا الله وبعلا نجله الحمد لله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa alfáwa àgbà annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́ọ̀bá mi ọlọ́ọ̀lọ́ọ̀bá mi ọmọ bá nábi náà tàwọn ará lílẹ̀ tàwọn sọ̀hábà ń bẹ̀rẹ̀ ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa tàwọn alfáà wa tàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà ọlọ́mọsá fàánù ẹ̀yí ọkọ̀ láti alkiyama òní tí ń jẹ́ òru kẹsàn-án oṣù ramadan 1447 lẹ́yìn jẹ́ àná muhammad sallallahu alaihi wasallam láti gbòòrò maka lọ sí madina an bá dìkò tafsir wa lọ́dún markazi wa markaz umar bin al-khattab al-islami kadnayin bai sura ta ń gbìyànjú àti kéfura wa bá ń fa àti kéfura lè sọ́tún mariam aya láti gbéra pẹ̀lú ògùn ọlọ́wọ́ báyìí نرضى واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا ọlọ́wọ́ bá ń sọ fún Ànábì wa Muhammad sọ̀rọ̀sẹ́lẹ̀ nínú tẹ́ sọ fún wa tá a sọ fún ẹkùn sọ fún mi ènìyàn wọ́kùrù fìrìkìtà sèrántí nínú síra náà mú ọ̀rọ̀ wa mbẹ̀ Musa sọ̀rọ̀ ń pàdé Musa alayhi salatu wa salam innahu kana mukhlasan wa kana rasulan nabiyya nabi Allah Musa ó jẹ́ gbọ́n sí gbogbo nǹkan tó yìí tó tọ́lọ́ ní mukhlasan ni kìrá àrọ àti mukhlisan ọ̀kánà rasulan òjíṣẹ́ ọlọ́ọ̀bá ni nabiyyan ànábì ọlọ́ọ̀bá ni gbogbo òjíṣẹ́ ọlọ́ọ̀bá lànábì ọlọ́ọ̀bá mákàtí gbogbo ànábì ọlọ́ọ̀bá ni òjíṣẹ́ ọlọ́ọ̀bá ọ̀nàdẹ̀ iná omi ìjẹ́ àdìbì tóòl àwọ́lá pé lẹ́gbẹ́ òkè òhùgì lórí ìgbòrò pé àjábẹ̀l òkè àpáta nù wọ́n pè ní tóòl àpáta ní òkè àpáta tó tó hùgì lórí nù iye tóòl lẹ́bi òkè àpáta tó di dúró láti pé lẹ́pọ̀ ọ̀tún rẹ̀ wọ̀kàràmùná olèdí ìyàní adékòsúmọ́ wa àwájẹ́kó bá sọ̀rọ̀ jẹ́jẹ́ ọ̀hábnáàlá orin rahmatina àwọn fún lẹ́bùn nínú àwọn àánú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala akhahu haruna nabiyyan asòun náà ní ànábì ọlọ́run ọba àwọn afá máa sọ báyìí pé kò sẹ́ni tí ó so orí fọ́mọ ayé tó tó ànábì Musa alayhi salatu wa salam torí ló pọ̀rọ̀ ọlọ́run ọba kọ́lọ́run sí ọmọ ayé wò lánàbí ọlọ́run ọba ọlọ́run dẹ̀ sí Haruna ní ànábì ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan ni wọ́n tó fi واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا واذكر في الكتاب تسأل إنه القرآن فوان نبقى النبي الله إسماعيل بابا ولا أربعة وانيس إنه كان صادق الوعد أو جاء جوما ثم مدن شيء ثم بقى دين يوم مدن شيء شان أدين ثم ببارة شيء ما توان كيكري يبقى لون سيد إبراهيم يقول سيكون قدوم وده مدن شيء صادق صادق الوعد وكان رسولا نبيا هنا أدشي الله باني داني النبي الله باني ọ̀kánà ya múrò ààlà obi sọ́lá ima pàṣẹ fáwọn ẹbí ẹ̀ kuma gbèrò dúró o zakat kuma yọ zaka ima pàṣẹ fáwọn gbogbo wa náà lọ́yẹ kama pàṣẹ fáwọn ẹbí wa kuma gbèrò dúró balóòdù wọn kuma yọ zaka ọ̀kánà inda rabbi imarbiya lọ́dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ ẹni yẹnu sí ni ọlọ́wọ́ yọnu sẹ́ni bí Ismail ọlọ́mọta هم يريدوا أدوا أدوا يجيشوا الله بدل نبي الله نعم واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا واذكر في الكتاب مو أنه تلعنات كلاين القرآن ما تلتفوا أنه قرآن إدريس annabi ọlọ́wọ́ bá àgbà tí ń jẹ́ idrisu iná òkà na sèdè kan nàbí ya olódodo ni lẹ́yìn náà annabi ọlọ́wọ́ náà tó bá pé àwọn annabi ọlọ́wọ́ gbogbo wọn kọ́ ni òjíṣẹ́ ọlọ́wọ́ àmáwọn òjíṣẹ́ ọlọ́wọ́ gbogbo wọn ni annabi ọlọ́wọ́ ọlọ́wọ́ tó wá ní àwọn márùn kan ní ẹ̀ka tá ń pè ní ulul azmi min ar-rusul àwọn ọlọ́wọ́ àwọn àgbàlagbà nínú àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ àwọn márùn-ún ni wọ́n náà bàbá gbogbo wọn àgbàlọ́ ní alẹ́bẹ̀ náà wọ Ibrahim àti nàbílá Ibrahim wọ Musa àtàlẹ́bẹ̀ Musa wọ Isa àti Isa wa Maryam wọ Muhammad sallallahu alaihi wasallam àti Muhammad sallallahu alaihi wa salamu wa ala sa'ir al-anbiya al-ajma'in ìyàtì gbogbo àwọn márùn àwọn ọlọ́gá àgbà wọ́n pè ní olùrà àdúnà rọ̀sùn náà mọ́lọ́ wá ní kìlì أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم ومن حملنا مع نوح وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا مرجيا àwọn dáàrò yìí hùlẹ́ ikẹ́lẹ́bí na àmàlùwáwọn aléyìí àwọn ọmọ ẹ náà làwọn tó lọ́n sí bẹ̀rẹ̀ alẹ́ lórí ọlọ́run sí parí bẹ̀rẹ̀ ilé wọn lórí olúwa yọgbáwa náà lọ́ba nínú nàbí yìí nínú àwọn nàbí ọlọ́wọ́ ọba min zuriyati adam láti àdọ́wọ́n ló máa nàbí adam mímọ hamalna máa nù àtàwọn tá وإسرائيل أتبابار أمار إسرائيل الذي يأكل جبل مما هدينا هو أنه متافمنا مستبينا لينا هو أنه متافلسة أن يسلم إذا تطلى عليهم آيات الرحمن بكي أمام يلوبا الرحمن أتكيف خروا سجدوا وبقيا موسكني موسجود wọ́n dẹ̀ máa sọkún wọ́n jọ ní pé àwọn anábí ọlọ́run bá ma gbọ́ Qur'an tutula alayhim ayatuna tí bá káwọn ayatu rahman tí bá gbọ́ àwọn aya ọlọ́run bá rahman wọ́n máa sọkún èyí táwa fi ń kọrin táwa ń jó láì wọn iná ilé ìrìnàjò ọlọ́run kó mọ́gà tóó tẹ̀wájú ọlọ́ba gbogbo akálípa jáwá kó mi gbogbo àwọn فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا فخلف من بعد خلف أما قواعد لين قاتوا النبي الله أبا غير وإدلتان أما أتوا الدين بين àdọ́ òṣìṣọ́lá àtàwọn ọmọ aráàlú láre wọ́n kírun rárá wọ́n bí wọ́n ti ẹ̀mọ̀rún náà kí wọ́n máa kí wọ́n máa wọ̀ tí wọ́n máa wò sí tẹ́gbà oṣù àwa àti wọ́n tẹ̀lé àwọn ìfẹ́ inú wọn nǹkan lé ayé ilé ayé ń sàn lé ilé ìlú mọ́tò báyìí nínú àfẹ́ lórí ẹ̀ ilé ìlú abádá báyìí nínú àfẹ́ wọnú ẹ̀ ọkọlé báyìí èmi náà fẹ́ kọ́wọ́ ẹ̀ lọ́fà kéfì Ramadan nìkan lọ́mọ kí wọn máa bí Islam lẹ́yìn Ramadan náà máa kí wọn ìwọ ọkùnrin bẹ̀ ní irun rẹ kìí ṣe nu yàrá rẹ násílà lọ́mọ yẹn nu yàrá rẹ irun ọ̀ràn yẹn rẹ násílà tó bì yẹn wọ́n ti ń pè wọn. ilé anáńtà bá ẹni tó bá wá tún bá sí ìkébẹ̀ tẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ sí kírun tí ọmọ tẹ̀lé fi ayé máa wà á mẹ́nà tó dẹ̀ gbọ́lọ́ ọ̀bà gbọ́lọ́ àmìlà sọ́ọ̀lẹ̀ àdọ́lẹ̀ sí ṣẹ́rí olórí gbogbo ṣẹ́rí dáadáa ni wọn fàúláì gẹ̀dẹ̀ kòlónà jẹ́nà àwọn ẹ̀nà yẹ̀dẹ̀ kòlónà jẹ́nà àwọn náà ma wọnú ọgbà jẹ́nà wọ́n láì gbàmọ́ na fàṣẹ́ àní sí wọ́n àbùtí kẹ̀kẹ́ gbogbo ṣe wọ́n látẹ̀sẹ̀ fún ọ̀rọ̀ ọ̀run tó lágbára púpọ̀ ni ọlọ́ọ̀ba mọ́sà sí wá ní sánú ọlọ́ọ̀ba àwọn ọmọ wa ń jọ bá lọ àtàlátù rọrùn orí ṣeré wọ́n ni alásùnbọ́rọ̀ di dìdí ó kírun alásùnbọ́rọ̀ di dìdí ó kírun kò tó na pánasẹ̀ ó di tààrí alásùnbọ́rọ̀ di dìdí ó kírun ẹni tí ó na pánasẹ̀ ló sàárẹ̀ ẹni tí kírun náà ni tó lẹ́ni tí kírun sàárẹ̀ ló ní gbà láìlé pé yóò na pánasẹ̀ sàárẹ̀ ló fún ní pé ẹni tí ó bá kírun sàárè ló fi dé pé ìfáà ọwọ́ ọ̀tún ẹ̀ ó dẹ̀ wọ́n mi fáà tàpá òsì rẹ̀ fún bí sàárè yẹn ìrì kútó ìrì fútó ẹni tí sàárè yẹn ọ̀fẹ́ tí ó ní mọ́tò gbàtẹ̀ náà ni ẹni tó kírun lọ́fàá pé ayáti gbìyànjú àti máa kírun ẹgbọ́lọ́gbọ̀ khalafa min ba'di khalfun fa khalafa min ba'di khalfun àwọn kan pọ̀ gbẹ̀yìn ayé wọ́n àwọn sí ìyàwó àsìkò rúntò òbíkìm wọ́n àwọn sí wọlé máa Qur'an fa pé nínú sífà táwọn máa tó tó olúmọ kálífà lẹ́bí ilẹ̀ yóò kì í mọ́nà sọ́láta ní marzakadá omi òfìkò wọn ní kí ó pínu yìí àdá òṣọ́láta wọn kọ́ rọrùn láre tẹ́bà òṣì àwáta nítorí owó tó wọ́n rí wọ́n tẹ̀lé sẹ́nu wọn àsọ́fẹ́ ọlọ́kọ́ náà gáyà wọ́n wọnú náà gáyà bẹ́ẹ̀ ni ìròyìn kìí ṣe kéré ni wọn annabi wa muhammad sallallahu alaihi wasallam ó fi yé wa pé bẹ́ẹ̀nà àbí wọ bẹ́ẹ̀nà ṣírkì tẹ́lẹ̀kù sọ́lá gàgá tó bí ẹ̀ lọ́la jẹ́ ọ̀ṣẹ́bọ àbí kẹfẹ́rí òun náà ni inú tí ìbá ti gbèrò kó o ti ọdí ọdí kẹrò ó ti di kẹfẹ́rí nù ó ti yé wa ọlọ́mọdé àti jẹ́káwá náà tó àwọn kẹrò kẹrò ó di wa ọdọwọ ẹ̀gbọ́n kan wa ẹ̀dá kan lọ́kùnrin wa lóbi wọ ìyá náà gbìyànjú àti màrún kí ọlọ́wọ́ bá kó sànù wa àṣewá àbíkà níláyè kanjọ́ka pé ó yẹ ká gbìyànjú àwọn àfáà máa sọ fún wa pé almusalluna kathirun muqimuna qalil àwọn tí wọ́n ń kírun pọ̀ àmọ́ àwọn tí wọ́n ń gbèrún dúró wò tó nǹkan tọ́lá ti bàbá afẹ́ sọ̀rọ̀ nígbà pé akému sọ́ra ẹgbẹ̀rún láti bẹ̀rẹ̀ ẹnu Allahu akbar láti tẹ̀gbẹ́bìrì rẹ̀ تبي تسليم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أيكم متمتون أيكم متمتون gbogbo wa nù ọ̀yẹ́ kọ́ máa sọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́ọ̀bà ọjọ́ ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ nìkọ̀ọ̀kan wa eléyìí náà láàyè ti gbàwá nù sàárè bẹ́ẹ̀ pé àyè tí ó gbàwá nù sàárè yóò ju àfihàn tá a kọ́ láyé lọ àyè máa mú ìdóòrùn ló mọ àwọn afárá sọ pé àwọn ọmọ ènìyàn anífẹ́ nǹkan márùn-ún àgbàgbé nǹkan márùn-ún takàfọ́ àndòmí anífẹ́ nǹkan márùn-ún àgbàgbé nǹkan márùn-ún aláàkọ́ anífẹ́ ilé ayé àgbàgbé àkíyàmà tuhibbuna al-hayata ad-dunya wa tansawna al-akhirah anífẹ́ ilé ayé àgbàgbé àkíyàmà bẹ́ẹ̀ ọlọ́run sọ fún alukọ́rán kí ni bal tusiruna al-hayata wa abqa ẹ̀ pẹ̀sẹ̀ ẹgbàgbé alkiyama bẹ́ẹ̀lẹ̀ alkiyama yìí Yorùbá mọ́símọ̀ sọ pé Yorùbá làákà ikọ̀ púpọ̀ Yorùbá máa ń sọ̀rọ̀ kan pé ayé lọ́jà ọ̀run nílé àwa nájà yìí kó mi ọjà táwa náà kó mi bá ṣe tàtó lọ́jà àní sun ọjà á padà lọ lórí nàní ó máa múra sí lẹ́yìn àjẹ́nà inú sábà target jáwọn mọ̀ target ní ọlọ́pùpù àti ọlọ́ àjẹ́nà ọlọ́bà lẹ́yìn náà tuhibbuna al-mal wa tansawna al-hisab anífẹ́ kakówójọ kakówójọ àbàbàbà ìṣirò ojúmọ̀ sí ìlànà irú àgbẹ̀rẹ̀ tí wọ́n ní olóhùn sí bá bí àwọn la ilaha illallah ìmọ̀ bá ẹnu jẹ́ tí mùsùlùmí ti bẹ́ẹ̀ tuhibuna al-mal wa tansawna al-hisab kó jọ ọjọ́ ẹgbẹ̀gbẹ̀ pẹ́sì sí bóòlù sí kó jọ bóòlù sí náà lẹ́yìn náà nínú tàbí nífẹ̀ẹ́ sí tuhibuna al-qusur wa tansawna al-qubur ń kálukú mẹ́fà ọlọ́kọ̀ fẹ́ kọ́ àfinlálá ilé ìyàwó wò àgbàgbé pé sàárè ẹ̀jẹ̀ kẹlẹ́ ni yóò fi lélẹ̀ ẹ̀jẹ̀ kẹlẹ́ ni yóò fi lélẹ̀ ní sàárè ìdí èmùsù àárín rẹ̀ sẹ̀ dáadáa òun náà níṣẹ́ ẹwọ́ rẹ̀ ìwọ́n tó ń pé bó ṣe tọ́jú àwọn òbí rẹ̀ tó bó ṣe ń sokùn ẹbí bó ṣe láàánú àwọn atálíkà lójú ọmọ ìlàgáàlì bẹ́ẹ̀ sáré rẹ̀ ṣe fẹ̀tọ́ lẹ́yìn náà tó ṣe gbóná àyà tó kàn sẹ́mọ̀ máwù ẹ̀mí fẹ́ tẹ̀mí bẹ́ẹ̀ ni ọlọ́sọ pé wọ́n tábí fi máa àtàkàlá ọ̀dára àkírà bí wọ́n gbogbo ọ̀n fọ́ láyé owó lọ́rọ̀ fún ẹni àlàáfíà lọ́rọ̀ fún ẹni agbára lọ́rọ̀ fún ẹni ìgbà lọ́rọ̀ fún ẹni ìpòkọ́ lọ́rọ̀ fún ẹni wọ́n tẹ́gì fi máa ṣàkàlá ọjọ́rọ̀ àfihàn máa fi wálé tàlìkíámà ni wọ́n láti tẹ́tẹ́ sí bàtà mi lọ́dún yìí àní kọ́ má di ẹ̀rí ayé wọ́n má di jáyé bọ́ gbọ́ jáyé ó di wa ọlọ́pọ̀tà fẹ̀dáadáa fún ọlọ́mà lẹ́yìn náà kò ìgbóná máa sọ ìgbóná máa sí ẹjẹ́ àtúbà o ẹjẹ́ àtúbà pàápàá jùlọ ní Ramadan tá a wà yìí mẹ́wàá tààrin náà la fẹ́ bọ́ sí báyìí àbá ti bọ́ sí náà nì mẹ́wàá tààrin náà la bọ́ sí báyìí káríká túbà kárí àwọlò rahma ìbẹ̀rẹ̀ Ramadan ìkẹ́ àti gẹ̀ẹ́ni wà àwùsọ́tò o magfira àárín náà wà yìí òun náà ni ìtọ́ra fúrúdíẹ̀sẹ̀ wà á kéròhó ètùkò mìíràn náà gba ìparí ẹ̀ onáni kéèyàn lọ àpò bí ìyáná ọlọ́mọsá lọ àpò bí ìyáná ọlọ́ọ̀bà ọdọ̀ wẹ̀ nìkankan ọmọ ká má fi rùn ṣeré o ká má fi rùn ṣeré kárí pé à ń kírun lásìkò adẹ́ǹkì pẹ̀lú jùmọ́ àwọn ọkùnrin eléyìí náà láti jìbì ayẹ́ta sí àmà ọlọ́wà ní kìnnì. جنات وعد الرحمن عباده بالغيب حسيا لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا أعوذ بالله tí wá ń ṣe eré ọlọ́run mọ̀ wọn náà gbàgbẹ́nà jannatin àjẹ́nà tàbí pèsè kalẹ̀ fún ẹni rọ̀sùwọ́lọ́mà jẹ́nà ọlọ́ọ̀bà mọ́sùlọ́lẹ̀ alẹ́tí wa'ada ar-rahman ibada wa ta'ala tó sàbí ẹrú pé jẹba ti dáadáa nílé báyìí àdéhùn tó bá ṣe jọ́ fẹ̀lẹ̀ ní sí jíyẹ̀ láwọ́pọ̀ láìsímá tilka janna àwọn janna ni láti nóòrí sórí ìbáàdì tí a dúgbò ẹ̀fọ́wọ̀n ẹrú wa nǹkan tẹ̀kí àgbọ́jẹ́ tọ́kí tó bá jẹ́ lùpa ọlọ́ọ̀bà àrọ̀dá ń gbà yí kálìbà àbírí kálìbà ráǹfààní kùtùbà alaykum siyam kama kùtùbà alladhina min qablikum kí la'allakum tattaqun nǹkan tẹ̀kí kí láti tẹ̀kí àwọn afá sí definition rẹ̀ tó amma nu definition hukun ne definition ti afawa abdullahi ma mas'ud radiyallahu anhu àwọn gbèsè mẹ́rin náà ló pè pé takuwa ọdẹ tó ní yìí àti agbára àti kálíbà àmọ́ pé tàfé kí ẹ jẹ kí ẹ ní takuwa more than seventy times yọrọ ń dákọ tàfé tàfé takuwa takuwa takuwa ní Qur'an more than seventy times ودي عبد الله بن مسعود عن ذاك التقي هنا التقي التقوى العمل بالتنزيل وما كلاسي واسم بسياريه ما وكل الله بعمي كلامي العمل بالتنزيل ولا خوف من الجليل كما قيا جدي قوه لكبل الله لا اله الا الله كما قيا فيه بمبسك وسبا كوسيا كوسيا كوسابو كوسابو كوسما

ọlọ́run ni àjẹ́nà ẹniyàn o alẹ́bí lóòrí fún ìmìnì ìbáàdìnà tí a jẹ́gbẹ́ sáwọn ẹrú wa ní mẹ́ǹkanà tàkì ìwájú tàkì tí wọ́n ní wájẹ́ pàyàlọ́fà al'amalu bi tanzil wal khawfu min al jalil wal rida bi qalil wal istidad bi yawm ar rahim ọlọ́run mo jà jáwà náà tó sọ mi ní ọlọ́run ọlọ́run ni wọ́n ní mẹ́lẹ́zẹ̀ lóbi وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل هل تعلم له سميا سميا ويقول الإنسان أإذا ما مت لسوف أخرج حيا نعم أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يق شيئا ọlọ́ọ̀bá wọn ọmọ náà tẹ́lẹ̀ zọ́bẹ̀ ilẹ̀ bí amúrí rọ́bìk àwọn mẹ́láìkà àìsọ kalẹ̀ bó ti wà tálẹ́ sọ kalẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́wọ́ ọba ni ọlọ́run jọ sọ kalẹ̀ lọ báyìí lọ sí ìjọba ìwọ̀n mẹ́rin làgbàlẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́wọ́ ọba tọ́dún yẹn tó bẹ́ẹ̀ tó ń tọ́jú ní àìdíyìnà وما بين ذلك دوا لا يعني أفني فجاية دار سبعية دار القيامة أي برزاء الله بلما وما كان ربك نسيا كسلوا باك ولا بارك كسلوا بك كبون توا كان كسل الله بارك الله بارك رب السماوات والأرض هنا رداونا السماء ونلوني سماء ونملتو أما سماء مليجي أسلنا ọmọ abẹ́yìn náà ọmọ tó wà láàrin àwọn sọ́mà náà àti ilẹ̀ náà gbogbo ọlọ́ọ̀bà àbúrò ọlọ́ọ̀bà nìkan náà ní kọ́ máa jọ́sìn fún wọn sábẹ́rẹ̀ ìbàdàn tí kò lè farabalẹ̀ kọ́ máa pàṣẹ láti máa jọ́sìn fún ọlọ́ọ̀bà náà hànà wọ̀tàrà àtàlámọ́lá olùsọ́niyà sọ́ọ̀mà lẹ́bi tí jẹ́ ọlọ́ọ̀bà ní yóò máa sọ báyìí pé ṣé tí n bá kú tán tí n bá kú tán lọ́sọ́fà ọkùnrin ju àyà wọ́n ti wá gbọ́n bídá yìí kò sí èsì yóò máa sọ kókò ṣe ọ̀rọ̀ yẹn kúrò ní ìṣẹ́yẹnu anna kàlàkùnà ó ní kọ́bù wọlá mi yẹkùn ṣe ọmọ ènìyàn kọ́ máa kọ́ máa ní kọ́ máa rántí ni pé ìgbà kékeré òun jẹ́ ni wọ́n sọ fún wa pé tó máa jẹ́ mọ́ seventy years 75 years ẹ̀kọ́ kí lọ́ọ́ kọ́ kọ́ wọ́n tó wà ní eighty years bàbá àgbàlagbà seventy five eighty five years ago kìlọ̀ jẹ ọ jẹ́ nǹkan kan wọn lànà yẹ kó ṣe àwọn arabic náà afọ arabic àti kàfà àti kàfà ah, ọlọ́wọ́ wa ni mo fi ọlọ́wọ́ bá rẹ búra náà ṣòro náà hùn ákùn ọjọ́ wọ̀ṣẹ̀yà tí àtàwọn ṣètọ́n tí ń lòkulò. ثم نهدرناهم أو أقوم جوابي فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا الله أكبر ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عزيا ثم لنحن أعلم بالذين هم أولى بها صديا الله سبحانه وتعالى أن يطوى ربك مفيرا وباربرا يحشرنهم ويحشياتين آكوا وجوه pẹ̀lú àwọn ètò wọn tó wọ́n ṣẹ́jọ́ fi fún gbogbo ọgbọ̀n lọ́nà àdúrà náà um haúlà jahannam lẹ́yìn náà àwọn àmú wọn president yípo náà jahannam tó wá kọ́ náà jahannam wá sí gbangba alìsíyàmà تنظر وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجعلنا لا إله إلا الله اللهم السؤال رونا لوبا ربنا سبحانه وتعالى ولننزعنهم ثم لننزعن من, من كل شيء أيهم أشد على الرحمن إتيا لينا أما مدري أما مدري يعني بوجود أولا نكوكا بوجود نكوكا àwọn tó lọ abínidù rẹ̀ fọ́lọ́wọ́ bá àjọ́kẹ́ ayé àmúwa ìjáde ثم لنحن أعلم بالذين هم أولى بإسليا أولوبا سبحانه وتعالى أفهم أولوبا لا مجلو nípa àwọn tó tọ́jú sí náà tí wọ́n wọ̀n náà tí wọ́n kọ̀ wọ̀n náà tí wọ́n wà lábẹ́ náà ọlọ́mọsọ lérò àwọn tí wọ́n wọ́n lè bá jẹ́rí ayáta kìíyàmà mọ́síwọ́lẹ́ ni yọ̀rọ̀ ọba náàm wọ́n منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا

ló wá ní ọwọ́ mẹ́ ara o àwọn alùsùn náà ní wọn náà lọ́lọ́gbọ̀ ọ̀rọ̀ àwọn mùsùlùmí náà ní wọn náà àdéhùn ọlọ́ọ̀bà ọba tí má déhùn ẹ̀sẹ̀ ni ó ní kánà alárabíkà atman makbi alámàtí wọn ti sí ìtàní tí àwọn ẹni ibi ni wọn wọn náà orí òkè asirat ọlọ́run jáwà ní àwọn tó àwọn ẹlòmí ọkọ̀dá náà bí ẹsẹ̀ tí ń sáré ẹlòmí ọkọ̀dá náà bí ẹyẹ ó di kìlì wá rí ní wọn akẹ́kẹ́ tó wọ́n wọnú náà ọlọ́mọdá ọlọ́mọsọ ọlọ́mọ iná ọlọ́mọ ọlọ́mọ nẹ́bí lẹ́bí iná takọ̀ àwọn tí wọ́n jẹ́ takọ̀ á tí wọ́n gbáyà ọlọ́wọ́ bá làálẹ̀kùn tẹ̀tẹ̀kùn àwọn alábòsí àwọn ọ̀ṣẹ́bọ́ nìyẹn àwọn ni wọ́n àtẹ́rì sínú náà wọ́n jà sínú náà la ilaha illallah ìjá múra sí iṣẹ́ rí o iṣẹ́ rí wa ni ó mú wa kọjá lórí òkè àsìráàtì lẹ́bi mọ̀lẹ́mọ́ná ni ó mú wa kọjá lórí bí ẹyẹ ẹlòmí ọkọjá bí ẹsì ní sáré ẹlòmí ọ̀sáré bí ọjọ́ sí kọjá bí ọmọ ènìyàn ni ẹlòmí máa fìdí wọ́ lórí la ilaha yóò wà jẹ́nà àmọ́ yóò ti wàhálà aláwọ̀ mùsùlùmí dáadáa ìwọ tó tẹ̀lé súnà bí sẹ́lẹ̀ ìmọ̀lẹ̀ wọn ní ọkọjá ó di gbogbo àwọn iṣẹ́ dáńṣe yẹn yóò fi àǹfààní fún wa níjọ́ gbẹ́ni alkiyama ọlọ́wọ́ bá sàánú wa mọ́tà fún wa níṣẹ́ rẹ̀ sí kó lè bá àgbọ̀wọ́ fún mi àti rẹ̀ dákùn tọ́lọ́ ọ̀bà ìjà ti ṣe rí pàápàá jùlọ nínú Ramadan tá wà yìí ẹ̀rù yóò dàgbà ìná ẹ̀rù mẹ́wàá kọ̀ọ̀kan ti fẹ́ parí báyìí àbúrò parí báyìí gbẹ̀yìn ó di kọ́lọ̀ọba kó sàmì ọ̀kan wa kọ́lọ̀ọba já wà ní àwọn tí wọ́n wà ní àwọn tí wọ́n là afáwa imam ahmad bin hanbal rahimahullah oníláyà rí kúrò almomin mumini òní wọnú náà àwọn kẹfẹ́rí wọ́n wọnú náà ńlá wá rí duwa mẹ́rin ayé àwọn kẹfẹ́rí àwọn kọjá ní bí bẹ̀rẹ̀ wọ́n ti kọjá ní bẹ́ẹ̀ ni bọ̀gọ́ ti wà nú ẹ̀ láti inú náà yóò máa kọ́lọ̀ yóò máa fẹ́lẹ̀ míìlá yóò máa já sínú náà lọ́fàá tí a gbọ́dọ̀ jẹ́ kí wa lójú arábìnrin àti amọ̀pá àti ti fún wa ọ̀pọ̀ gbogbo ṣe ní ìbáàdà ọlọ́run ọba lọ́gbọ́ wà lẹ́nàkan àwọn ìmọ̀ ìgbé ah, ọlọ́rọ̀ yọrí lórí òkè àṣíràṣì orí mọ̀tò wáhùn jẹ́kù ìsì àṣíràṣì ó wọ́n mọ̀ pé bíbẹ̀ lọ́mọdé ló ń kọjá lórí ẹ̀ gbogbo àwọn ahlu sunna wal jamaa bọ́ọ̀lù ti ṣe fún wọn nìyí agbègbè wọn náà wájú wájú ẹ̀ sunna wá tẹ̀lé sunna anábì sẹ́lẹ̀ ó gbá àgbẹ̀sẹ̀ ó gbá àṣìpẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala torí jẹ́ náà anábì sẹ́lẹ̀ ọlọ́run bá jáwọ́ ìrúgbà àwọn àdùnkùnmọ̀ mi kọjá ní rọrùn rọrùn rọrùn ẹlàáfíà ọlọ́run jáwà náà tó kọjá ní rọrùn rọrùn sáánù wà láàtàkì àwọn ọlọ́run wọ́n ìgbà tó pla àléhìn ayàtùmá وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نبيا الله أكبر وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ونسيا قل من في الضلالة فليمدد له الرحمن مجدا حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعة فسيعلمون من هو شر فسيعلمون من هو شر مكانا وأضعف جندا الله رأيه سبحانه طوى كفرين طوى فاسقين طوى مجرمين وإذا تتلى عليهم آياتنا بينات طبعا طوى آية قرآن سوى تمنسي وادي سوى تمنسي وامي الذي صلى الله طوى سنة قال الذين كفروا للذين آمنوا àwọn tí wọ́n gbọ́lọ́ bá gbọ́ tọ́pọ̀ ilé ayé làwọn arúgbó àwọn máa jẹ́ láyé wọ́n máa fẹ́ wọn tó ń gbọ́lọ́ bá gbọ́ ilé bí náà àmọ́ ayé fara kẹ́yìn ní àkàyìn lówó ni àbẹ́yìn lówó òòrí lè wá ní òòrí mọ́tò wá ní òòrí ń dàgbọ́n ìjọ pa ilé ayé mọ̀tò lóyún wọ́n lọ láti wọ́n ní ogbó ẹ̀ ohun àhàtẹ́nu afẹ́fẹ́nu wọ̀rí ya tẹ́ pé wọ́n ní àwọn nǹkan ayé jù wọn lọ wọ́n gbogbo nǹkan tẹ́yàn máa rí wọ́n ga jù wọn lọ àmọ́gbà ìwọ̀n tó lọ́ba wọ́n rẹ ọlọ́run yóò máa rò pé òun wà ní orí ni kò nígbà pé aburú gbà ní ọlọ́mọ sọ̀rọ̀ ní burúkú ọlọ́ba ata ìlera ọlọ́ máa yọ àjò tó máa rí tí wọ́n sáré rẹ̀ fún wọn tí wọ́n sì lérí ẹ̀ fún wọn ọdún ni wọ́n rí ìmọ̀lá azab nígbó rí ìyà sí ha ìyà tí wọ́n láwọn jẹ ló yìí ó lọ́wọ́ pọ̀ wọ́n ìmọ̀ sáà àbíkárì kìámà gbé wọ́n láwọn àpárẹ̀ kìámà يعلمون من هو الشر مقانا njẹ́nà wọn a mọ̀ pé ẹni ta ló ní àyè burúkú tẹ́tọ́wọ́ àjẹ́nà ló láyè burúkú náà lẹ́yìn tẹ́fẹ́ wọ iná ma wà áfojú ń dà wọ́n mọ̀ pé àwọn òní sójà kankan àwọn làwọn lẹ ní àwọn sójà tí wọ́n táwọn ó kúyọ́ gbúdà wọn mùmí ní òdodo kò sẹ́fí ó gbúdà wa ju ọlọ́ọ̀ba lọ hasbunallahu wa ni'mal wakeel ọlọ́mọsá fọ̀rọ̀ yìí ọlọ́ọ̀ba قالوا ولما أفرأيت الذي أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا ونرثه ما يقول ويأتينا فردا قال أفرج الذي كفر بآياتنا ونوي أولاً تجعل لك بطل لهم أن يلوبا آيات الله الشرعية الناس القرآن فلن تعفون أبي آيات الله وآيات الله

ku ji ku sai yau ne mai takalmin karfe ruwa abu da ya taka ya taku yau ne ya yi dama ba ta yi a wata yanu wa mai ra zali òun ló lọ́wọ́ jẹ́ bí máa àtàlẹ́ alàgáyé tó ọmọ tó pàmọ́ ní ọlọ́run tọ́jú dọ̀la gbùn àmìtàkàbẹ̀ ilẹ̀ rahman ààrẹ abúládé ń pẹ̀lú ọlọ́run ọba tí kò máa ti dúwáwò gbùn lọ́wọ́ kálá sàlákìbò máa yẹ kó fi wọ́n lẹ̀ sílẹ̀ ọ̀rọ̀ orí bó ṣe ròyìn gbogbo tí wọ́n ń sọ là ń kọ́lẹ̀ ọmọdúnlá omínira azabi mazda àwọn atẹ́ ìyà fún ní àwọn àyà tó lé títí tẹ́gìrì nàbí fún o máa yẹ kóòlù yóò àpàrà jo máa yẹ kóòlù ọ̀yà àti ìnà fọ́rọ̀dà gbogbo dẹ́dẹ́ gbẹ́gbẹ́ yóò pàrà jo pé gbogbo lọ́wọ́ alákọ̀ọ́lẹ̀ yóò àbáwọ̀ ọlọ́ọ̀bà fọ́rọ̀dà bó ti wálé ayé tí ogun kàkà wálé ayé náà ni yóò padà sọ́dọ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala pé yóò àrí pé àti ilé ayé tẹ̀wùjẹ̀mì ilé ayé gòròrò ilé tẹ̀jẹ̀mì ọlọ́mọ sí wá ní ẹni tẹ̀jẹ̀rọ̀ ọ̀bà náà yóò mọ̀ náà ṣòro mi tọ́pẹ́ يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وفدا الله أكبر لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا يوم نعشر المتقين الله أكبر الله جوانا متقين واتع قال قلبا وعنه يكوين لعلكم لعل لعلكم تتقون إذا بنجوا قالوا أنهم متقين هذا سبب السبب ما يعفى عبد الله بن مسعود سبب تقي òun ni al'amalu bi tẹ̀nzé gbogbo mẹ́sẹ̀ pàápàá jùlọ gbákùn blessing nípo orí ẹ̀rí àtinú kìtàbà ti súnà wọ́n lọ káwọ́ fún ẹ̀rù jẹ́lẹ̀ máa káyọ̀ tó wá dùnwájú ọlọ́ọba rẹ̀ tó lọ́wọ́ béèrè bí lọ́wọ́ rẹ̀ wọ̀rí dáadé kọ̀lé gbogbo tó bá láyé tó ti ọ kékeré ó dìkéré ní omi ọlọ́ọba subhanahu wa ta'ala yawma nahshuru al-muttaqin ẹgbẹ́ta kó àwọn olùpa ọlọ́ọba jọ ila rahman wọ́pta tọ́lọ́ọba ọlálejò tí wọ́n wà lọ́dọ̀ ọlọ́ọba lẹ́ni ọlá nasuqul mujrimin a máa dá àwọn òbìlẹ̀bí àwọn criminals ti jẹ́bẹ̀ mujrim ila لا يملكون الشفاعة ويقول كان إلا من اتخذ عند الرحمن وآدع فتولدهم قصلابا أدعو الذي يجمو منه لصا تعرفون عقيدة يقول الشفاعة الشفاء هنا هنا ما جابوا ما الشروط يعني ما يجب يعني أقل إيه وكان شروط إلا من اتخذ عند الرحمن وآدع àti tó bá ní àdéhùn àdéhùn kí ni ayímánì aláàkọ́ tó wájẹ́ yí tó jẹ́ tó ní ìmánì yóò wà nínú àwọn tọ́lọ́wọ́n sípẹ́ wọn tọ́lọ́wọ́n ní kó ń sípẹ́ wọn ó rí wa aláàkọ́ nù méjèèmọ́ aláàkọ́ nù májẹ́ ẹnu ẹlẹ́ẹ̀kejì kò sẹ́ni tí èdè máa bẹ̀rẹ̀ lẹ́bi yẹsùrọ̀ máa bẹ̀rẹ̀ lẹ́bi yẹsùrọ̀ ìgbàwó bá mi àbí máa mi àbí gáárà o ọlọ́run fún ọ ní lágbájá sì lágbájá ó di wa ẹni sì pẹ́ jẹ́ mùsùlùmí tù ẹni ó sì pẹ́ náà jẹ́ mùsùlùmí ò lè sì pẹ́ kẹfìrí kẹfìrí ó jẹ́ ráì ó di wa aláàkọ ẹni sì pẹ́ jẹ́ mùsùlùmí ẹni ó sì pẹ́ náà jẹ́ mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹta ẹni sì pẹ́ ọlọ́run fún ẹlẹ́ẹ̀kẹrin ẹni hafizu Qur'an mutaqiyi olùpáyọ ọlọ́wọ́ba dáadáa bí lọ́rọ̀ tó wọ́n gbà tó ládùn pẹ̀lú ọlọ́wọ́ba ọlọ́wọ́ba nígbà tí wọ́n olùpáyà rẹ̀ ọlọ́wọ́ba sànù wà láyà sáré kíyàmà èyí tí a tó sóbẹ̀ ibi ọlọ́mọdá kàlẹ́ ti fún ọlọ́wọ́ba ìdílé mi ṣe gbígbà foríjì ọlọ́wọ́ba ọlá Qur'an al-Karim ọlá láìláìlá àti ìrànlọ́wọ́ láti máa bá ètò ìlọ bá ti ń bá lọ obìnrin ọ̀fíìsì bí láìtáìsì náà láti sọ lórí gbígbájú nínú àtàkẹ́rí radio ati bitv láago márùn-ún sí aago mẹ́fà gbogbo ojoojúmọ́ dẹ̀mí ó ti wà èyí tá à ń ṣe tẹ́lẹ̀ ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọgbọ̀n ìṣẹ́jú dẹ̀mí abẹ́lẹ̀ wákàtí kan ní ojoojúmọ́ dẹ̀mí kárí pé agbìyànjú láti rí pé agbìyànjú àwọn oní bitv náà ọbẹ̀ lórí ọ̀gá wọn àbá akínbábà ahmed wíkẹ́ gbogbo ọgbọ́dọ̀ àtẹwọ́lẹ̀ sàrí ọlọ́ba ọlá kùránù kẹrìm

ولا القرآن الكريم ولا لا إله إلا الله أكن ما وقوب ذوا جاعز بانك بالبنك وا عمر بن الخطاب إكلاني نيوكو أكاونت وا زيرو مارو ستنا إيت تو أكن ما وا زيرو مارو ستنا إيت تو زيرو زيرو زيرو زيرو زيرو ستنا إيت تو Umar bin Khattab ìsìlámi ló kọ àkáǹtì Jaiz Bank ní báǹkì wa ọlọ́run sọ̀gbọ̀ ayẹ́sàn gbogbo àwọn tá ń dá tọ́rọ kọ́wọ́ ọlọ́run kàrí fún wa àwọn tá ń dáwó ńlá lánàá ọlọ́run sọ̀gbọ̀ ayẹ́sàn wa ọlọ́run kọ́ ẹgbẹ́ lè béèrè lè béèrè tó wà sí dáwà dáwà ìṣẹ́ ara wọn. naam. wa alaikum salaam tó nǹkan ní ìbéèrè àkọ́kọ́ ní ẹ̀rọ kí ni ìdájọ́ ẹni tí ó wà níbi kan ibi tó wà kò sí ago kò sí àlámọ̀ fún tí wọ́n wọ́n pé àsìkò sínú ti tó ó fi wá jẹun ó sínú lítà ó wá padà hàn sí pé àsìkò ń sì kù díẹ̀ kò tí kò tí tó báwo ni àwẹ̀ rẹ̀. ẹni tó wà ń bílẹ̀ pé kò láago kò sì ráàyè wo ojú ọ̀run dáadáa kó di pé oòrùn wọ̀ ó di wà ọwọ́ àrùpá kò sínú ti tó ni. ọwọ́ asinu nígbàtí wọ́n apá di wa ọ̀sẹ̀lẹ̀ síta abíyá níbi islam kan nígbà tó ń gbọ́ pé òun dúdú àti fún ọbẹ̀ sí ìwé sílẹ̀ fi má ọwọ́ abẹ́rẹ́ sí jẹ sílẹ̀ fi má ọlọ́run àti bíi kò sí ẹ̀ka lẹ́yìn náà àwọn àlọ́kì àti anabi sallam ni wọn wọn wa ṣe níta gbàgbé ṣe ohun wa níta sì ewé lóyún sì òdi wa ọlọ́ọ̀bù ló fi wá insha Allah náà. èèyàn wà ní ọlọ́run ní kéèyàn jẹ́ sábàbí ẹni tí ó rí ẹni tó gbàgbé jẹun lọ́sàn-án Ramadan bóyá bí irújọ́ àkọ́kọ́ báyìí ṣé èyí sọ fún ni àbí èyí ó ma owó ara ò tí wọ́n gbàgbé fún mi ah, ọ̀rọ̀ àmọ́ àwẹ̀ ọwọ́ tọ́jú ẹ̀hún náà nìkan jẹma àwẹ̀ rẹ̀ wà alẹ́bí Muhammad sẹ́lẹ̀ oye tí wọ́n gbàgbé jẹ ẹnu oṣù Ramadan tí gbà tí wọ́n gbàgbé jẹ àbí mọ̀rìmù mi ọmọ bá rẹ̀ lọ ọlọ́run ló fún jẹ ọlọ́run fi mọ̀ àmọ́ má ti gé bí ìgbàgbé o mọ́sẹ̀ rí ọ tó bá ń gbàgbé ọ̀tara rẹ̀ jẹ ni ó ti wà náà. ìwé ẹni tó wọ́n jẹun tí wọ́n rán létí wọ́n tún pé jẹ́ ń jẹ ṣe ó ṣe dédé àbí yóò tù yóò tù ní nígbà gbọ́ pé ah, Ramadan lóòótọ́ àmọ́ pé ó tù dáadọ́ lọ́yẹ̀ fún tó dáa jù ní náà oníbèrè kí ni ìdájọ́ ọkọ tìyàwó tó jẹ́ pé ṣètọ́n mú àìgbọ́rẹ̀ ní yé láàrin wọn kò clear dáadáa kò jọ pé bí ààrẹ máa ń ṣèyàwó náà díẹ̀díẹ̀ báyìí tó ọkọ wá kọ lẹ́tà fún pé kó gbà kó ma lọlé gbogbo nǹkí náà mọ́ ìbára wọn ó ń sọnù àṣé tọ́láàkì ló kọ sínú rẹ̀ ìyàwó yìí mà ọlá ààrẹ tí ń ṣe òun náà gbà tó délé tí màmá ní lẹ́tà òun ò lè expose ẹ̀ sí torí kó wọ́n tún gbà nǹkan oṣù kìíní oṣù kejì títí lásìkò tó bá jẹ́ tọ́ láti ní tó yẹ pé àsìkò ìdá àgájí ó ti tó kí ni tó yẹ kí àwọn òbí ṣe ń bẹ̀ tó wọ́n padà sọ fún náà ni àbí wọ́n sì fi pamọ́ tásìkò bá tó wọ́n kàn sọ fún pétọ̀ ọ̀fẹ́ mọ́ ọlọ́ọ̀bá kó sànù wà ọ̀rọ̀ yìgì ìtọ́lágbára púpọ̀ ṣètọ́ ọ̀nà ẹni ẹ̀kọ́ lórí bú ó di wa kò sí tó nífẹ̀ẹ́ sí ju kí ẹ máa ṣe ju kí ẹ kọ́ ìyàwó ẹ lọ irú ọkùnrin bẹ́ẹ̀ kò sí dáadáa rárá rárá tó túnmọ̀ pọ̀ ọmọbìnrin ọ̀hún lálàáfíà hmm. tí wàá fi àìdá bá ń fún kó yà túbà lọ́nà ọba ṣùgbọ́n ní wọ́n pè ní igi ọgbà alábẹ́ ilẹ̀ ọlọ́run ní omi náà ayé ti alákàlàkà lọ́kùn náà fún ma gbọ́ wájà ní tẹ́kùn náà ọjà ó di àṣọ kọ́là mi ọ̀dún títí fi dáa jùlọ òru bẹ́ẹ̀ wọ́n ti wá fún bàbá àbí ìyá tí wọ́n ti dáhùn wá fún ilé tù fígà ààrẹ òbí rẹ̀ tí wọ́n parí òkú tó ní dára bàbá rẹ̀ pé ọkọ̀ rẹ̀ ti kọ́ ẹlẹ́ ọ̀ ọmọ ìrìn àzáre ó di àṣepé ṣe ìdà oṣù kan oṣù lẹ́ẹ̀mẹ́ta ó ti parí yìí sábẹ́ tí wọ́n lè parí yìí wọ́n parí ẹ̀ ó padà ọkọ rẹ tẹ́wọ́n bí èdè parí ní tó ọlọ́wọ́ pèsè ọkọ̀ mi fún àdáwò tí ẹni wa. oníbèrè ní bí èyí tí dáhùn a ọkọ kò sí ìyàkó hàn sí àwọn pé nǹkan tó kọ sí i bákan náà àwọn òbí náà fi nígbà tó délé wọn sọ fún pé nǹkan tó kọ ti sọ fún pé ọ̀láàkì náà sojú wà nígbà tí wọ́n ti kọ́ tí ọkọ̀ ti kọ́ pé ń kọ́ ẹ̀họ́ olẹ̀ fẹ́ pé láàrin ẹ̀ nìkan pẹ̀lú ọlọ́ọ̀bà ọdún kò dúró tọ́lákò sí ìdòtò ìwọ̀n sọ pé ìyàwó ọ̀sọ́ tí wọ́n ti sọ òbí ìyàwó táwọn ti ẹ lẹ́yìn ó ti gbé náà ní bẹ̀rẹ̀ sí ṣe ìdà wọ́n ní sẹ́lòtọ́ ni tí ìyá àbí ìyàwó nínú ilé bó bá ṣe tẹ̀ láti ọkọ sí lọ́lọ́wọ́ ti ran àwọn ọmọ fún àbí lọ́lọ́wọ́ ti fún àwọn ọmọ rẹ̀ ní albarka pẹ̀lú ìtẹ̀ láti ọkọ tí ó ń ṣe bẹ́ẹ̀ni tí ẹ bá ń ṣe dáadáa yóò jẹ orí àwọn nígbà tí a níbi Musa alayhi salatu wa sallam àti Khidir tí wọ́n wọ̀ ní tí wọ́n ti wọ́n lálejò tí wọ́n rí gẹ̀nà tó bẹ́ẹ̀ wó tí wọ́n tún ṣe tán Musa lọ fún wa pé ẹjẹ́ àgbo iṣẹ́ abẹ́ gẹ̀nà yẹn dúkìá wọn wọ̀ kánà abuhuma sọ̀rọ̀ bàbá wọn ẹni rí lè so ìjẹ́ orí bàbá àti ìjórí ìyá yóò ràn ọmọ lọ́fàá ìwọ bàbá máa sí dáadáa ìwọ ìyá máa sí dáadáa pẹ̀lú ògùn ọ̀rọ̀ ọba àwọn ọmọ rẹ̀ náà bá láti pàdé ìṣẹ́ àrà náà wọ́n ní inú ọ̀rọ̀ gbogbo ọlọ́run ni gbogbo gbogbo gbogbo Àlẹ́bì kan ní ìṣẹ́. Ṣe gbé kẹ máa tilẹ̀ nípa rẹ̀. Àlẹ́bì ọlọ́run ọba òun náà lọ́run ti wá àyè sí. Àmọ́ ọlọ́run ọ̀rọ̀ níṣẹ́. Ọlọ́run ọ̀rọ̀ ẹ̀kọ́ ìfọ́n bàbá wa àlẹ́bì Adam. Tàbí ọlọ́run ọ̀rọ̀ kò sáré tọ́lọ̀ ọ̀rọ̀ sí. Odò àlẹ́bì náà òun ní ìṣẹ́ àkọ́kọ́. Ẹni tí wọ́n ti wá àyè sí ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí ni àlẹ́bì ọlọ́ba. Ẹni tí wọ́n ti wá àyè sí tó ìtura níṣẹ́ olùbáwọ̀ ìgbà ìgbà ìfọ̀ọ́ àwọn ni àwọn òjíṣẹ́ ọlọ́run bá lọ́fàá táwọn afáàgbà tó wà pé àwọn òjíṣẹ́ ọlọ́run bá pọ̀ àwọn mẹ́bí ọlọ́run bá pọ̀ bíi one hundred twenty four thousand àmọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run bá ní wọn three hundred and thirteen thousand ni ó di wà three hundred and thirteen three hundred and thirteen three thousand ó di wà bó ṣe lọ nìyẹn gbogbo òjíṣẹ́ ọlọ́run bá àdẹ́bí ọlọ́run bá ni ọlọ́run gbogbo àdẹ́bí ni òjíṣẹ́ ọlọ́run bá. Hmm wọ́n ní ìṣe lóòtọ́ ni nípa pé àwọn ànábì ọlọ́run ọba pé ó pọ́sílù kó jẹ́ pé ànábì ni àmọ́ olóòsì ìjíṣẹ́ ní ọ̀ràn ìyàlé lórí pé ọwọ́ òun àti fámílì rẹ̀ náà ni ìṣe fún àlùkọ́mà. ọlọ́mù sọ̀rọ̀ ayé ti pé gbogbo ànábì ọlọ́run ọba kọlù jíṣẹ́ ọlọ́run ọba àwọn gbogbo jíṣẹ́ ọlọ́run ọba kó tó lọ́kọ́ náà tó jọ

àmọ́ pèsè pé wọ́n á pè wọ́n á ràn níṣẹ́ ara bí wọ́n bá a sọ̀rọ̀ báyìí báyìí báyìí báyìí báyìí ó bí wa àtẹ́bí ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà máa kánà muhammadu abba adamu jaliku walakin rasulullah wa khatam an-nabiyyin àwọn àtẹ́bí ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà muhammadu yìí fìgbà bẹ́ẹ̀ kẹ́lá ọkùnrin lọ́fà kálíbi ni wọ́n wà láyé ẹbí sẹ́lẹ̀ lọ́fà tí ọlọ́wọ́ fi gbé àtẹ́bí ẹ̀kẹ́ kò sẹ́nìkẹ́ ọmọ rẹ̀ kọ́lẹ́ kọ́sí àwọn obìnrin lókù fàtínà lókù ó rí wà wallahu ta'ala. bẹ́ẹ̀ lè lo àyà yìí náà láti fi hàn pé tọ̀ láti tó fi kún lẹ́yìn pé wà ó há rabbuka ila nahli àní tẹ́kẹ̀ nínú ẹgbẹ́. bẹ́ẹ̀ ni eléyìí ìlhàmì ìlhàmì kéde kéde wáhàyò kọlọ jíṣẹ́ ni àdíṣẹ́ ni ara ọ̀ ìlhàmì ẹ̀kọ́ bí ìsìlẹ̀ gbèsè ayé rẹ̀ ni wallahu ta'ala. Hmm èyí tí a kò kà tún ṣe dédé ọlọ́dún tó àkàrẹ́ ti fún ọlọ́ọ̀bà ní tó jẹ́ mi sí ìlú àforíjì ọlọ́ọ̀bà bá a ṣe ń parí mẹ́wàá kọ̀kọ́ rọ̀mọ̀dánì yìí mẹ́wàá kìrìtà rẹ bọ́ sínú ẹ̀nà ọlọ́mọdé àti kò yé wa bá ṣe ń parí ẹ̀rọ báyìí ọlọ́kó